wọ́n ní páàtì kankan ò sọnù lára Timothy wọ́n ní Timothy kú látara trauma kí ló traumatize Timothy tó fi kú sòtẹ́ẹ̀lì àwọn ẹbí ẹ̀ tó pè àwọn fámìlì ẹ̀ tó pè kí ni ọ̀rọ̀ tí wọ́n jọ sọ last ṣé ọ̀rọ̀ pé ti ní trauma wà ń bẹ̀ àbí trauma ló ní látàbújá tó fi wá ṣe exam nífẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ Timothy àwọn ìbéèrè tẹ́ mọ̀ bí wọ́n nìyẹn o irú trauma wo ni èmi sọ lánàá pé wọ́n ní wọ́n fi nǹkan gbá lórí látojú oorun pé wọ́n ní wọ́n fi nǹkan gbá lórí látojú oorun kọ́ọ̀dù yẹn wà bẹ́ẹ̀ tó ní white eh, ní pé wọ́n fi nǹkan gbá lórí àbíkọ́ lọ́wọ́ ọ́fíìsì wọ́n fi nǹkan gbá lórí látojú oorun wípé kò lè survive ẹ̀mí ẹ̀ padà bọ́ mo ní mo rẹ́jẹ̀ níbi tán Timothy wọ́n ní èyí tí wọ́n gbé jáde táwọn ń sọ á gbé Timothy travel out á gbé òkú Timothy kúrò Nàìjíríà èmi rò pé àwọn autopsy yìí mo rò pé àwọn tó máa ń ṣe mo rò pé tó kú bá ti kú gan ó yà gbó bí oṣù kankan kankan jù bẹ́ẹ̀ lọ wọ́n lè mọ ikú tó pa á nìyà wọ́n á sọ fún wa pé ìfun Timothy ti lẹ̀ pọ̀ wọ́n lè mọ̀ bóyá nǹkan kan sọnù nínú rẹ̀ àbí ò sọnù. So ìfun rẹ̀ ti lẹ̀ pọ̀ níbi liver rẹ̀ níbi ẹ̀dọ̀ níbi kinní kan wọn ò lè sọ fún wa torí pé ìfun rẹ̀ ti lẹ̀ pọ̀ what are you telling us we have to know the cause of Timothy wọ́n wá ní trauma yẹn o àwọn ò lè sọ irú trauma tó jẹ́ ẹ ní láti sọ irú trauma tó jẹ́ fún wa síbi tí wọ́n ti ń jù káàkiri ni wọ́n ṣe rí pé wọ́n fi nǹkan gbá lórí ẹ ní láti sọ irú trauma tó jẹ́ fún wa mo ní iṣu ti wà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ òdodo lórí ọ̀rọ̀ yìí issue ti wà a sì ń trust àwọn ọlọ́pàá tó wà lábújá àti ìrí ọwọ́ wọn wípé wọ́n dọwọ́ rú rárá látìgbà tá a ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọwọ́ ti dàrú láti fẹ̀ ọwọ́ tó dàrú láti fẹ̀ wọ́n fẹ́ gbé wà àbújá ọwọ́ wo ló dàrú láti fẹ̀ èmi ò sọ pé kò ṣe dáadáa o ṣùgbọ́n ẹ̀yin fámìlì Adédoyin ẹ̀yin fámìlì Timothy pathologist yín ṣé kí ló dé tí ò analyse result fún yín where is the pathologist my investigation revealed that the pathologist the, the, the, the pathologist hired with the Timothy family has travelled travelled to where ṣé wọ́n threaten ẹni ṣé result torí ò ṣe sọ ni ṣé kán má bàa pa ni what is happening let him come and analyse the results to the family and ana tó bá analyse fún family yẹn la máa fi struggle òun la fi máa fight battle òun la fi máa rí justice fún Timothy pathologist tí àwọn family adé uh, Timothy gbà please let him come and analyse the result for us result ti dọ́dọ̀ ọlọ́pàá fine but you kí ló dé tí wọ́n gbà ẹ́ pathologist àwọn Timothy kí ló dé tí wọ́n gbà yín sáà is it not fún àwọn ẹbí kan fi sure anything tó bá jáde ń bẹ̀ pé lódodo ní tó ṣẹlẹ̀ nìyẹn ṣé o kí ló wá ṣẹlẹ̀ ẹ ti analyse ẹ mo ṣe máa ń sọ̀rọ̀ sísinsin right mo ṣe báwọn family sọ̀rọ̀ tán ni tẹ́ bá ti travel out sir ẹ text ẹ as a whatsapp ẹ lọ sórí whatsapp ẹ text ẹ ẹ send as a family ẹ kọ ẹ máa mú kọ̀ọ̀kan bó ṣe jẹ́ ẹ send as a family ẹ ṣe voice voice ẹ sọ̀rọ̀ ẹ send audio sí family ẹ̀yin farapamọ́ ibi tẹ́ farapamọ́ sí yẹn àwa náà mọ̀ pé a nífẹ́ kẹ́yìn káwọn òbí yín fẹ́jú sunkún ti yín náà a nífẹ́ káwọn ọmọ yín kán mọ̀ ní bàbá mọ́ a nífẹ́ kí ìyàwó yín kó dopó but ìgbà tẹ́ ti ráàyè travel yẹn ó yá ẹ the audio. ẹ bá wa sọ̀rọ̀ voice message ẹ sẹ́ndì ẹ̀ sí wa printed message as in uh, typed message ẹ sẹ́ndì ẹ̀ sí family uh, uh, Timothy ká lè rí nǹkan táwọn náà fi máa fight cause yìí all we are fighting for all we are clamoring for all we are sweating for is justice for Timothy nothing but justice. torí gbogbo research náà dandan táwọn kan sọ yìí àwa ò gbà wò faramọ́ o we want justice for Timothy justice nothing but justice thank god as mo sì tún sọ fún yín o ẹ̀yin ọmọ nàìjíríà àwọn ọlọ́pàá àbújá lórí ọ̀rọ̀ yìí wọn àti ìdọwọ́rú till now but ọwọ́ wọn máa wà tight tí rìsọ́ọ̀tì bá ti jáde ẹ mọ̀ pé wọ́n ní tí wọ́n ṣe ju rìsọ́ọ̀tì lọ kí ni wọ́n sọ fún wa báyìí wọ́n nínú rẹ̀ ti lẹ̀ pọ̀ for that reason wọn ò lè mọ kú tó pa let's fly this guy out of Nigeria let's fly the cops let's fly the cops ẹ̀yin ọmọ Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun are we ready are we ready to contribute are we ready to support the cause for justice ẹ má sọ pé n tó ti waste ni it is not waste it could be anybody ṣé bí kan là ń sọ tẹ́tà tún bọ́ síbi mí yìí ìgbà wo la fẹ́ stop àwọn ritualist yìí. méjì eh? tó ti wá lónìí méjì tó ti wá lónìí. ìmí tó ti wá lónìí báyìí méjì tó ti ṣẹlẹ̀ lẹ́yìn. so when when when when are we getting to the hands of this uh, eh, ritualists. so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mò ń bẹ̀ yín ẹ̀yin tẹ́ máa ń share post yìí ẹ̀yin bloggers yìí lórí Instagram ni lórí Facebook ni lórí YouTube ni ayé yóò ní bàjẹ́ ẹ máa ṣoríire ọmọ yín ẹ̀ ní fọwọ́ yín gbé sí i appreciate you like I used to tell you acknowledgement for me is not matter what matter is justice for Timothy please let's fight the battle together let's fight this battle together it's uncalled for it is uncalled for how can you say inú ti lẹ̀ pọ̀ ẹ wà lè mọ ẹ lè ẹ lè ṣe tí ó tẹ̀ bá ti parí ẹbí tẹ̀ mọ́dé nìyẹn ẹ jẹ́ ká lọ síbi tí ti ní sophisticated equipment níbi tí wọ́n ti sòdodo fún wa let's go there we are not after Adedoyin we are not after his son we are not after the receptionist or any staff of that hotel we are after justice for Timothy a gbọ́dọ̀ mọ̀ wọ́n pa Timothy ní fine níbo ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ sára rẹ̀ ẹ yẹ̀ wò ah, ìgbà wo ni technology wá di pé fún lẹ́pọ̀ sọ́wọ́ lẹ fi ń ṣe ni ṣé technology kọ́ ni ah ìgbà wo ló kú ṣé ó ti tó sùn tí Timothy kú kan tó ló kú ẹ̀ ni kó tó sùn náà kó tó sùn náà ah ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta náà ló kú Timothy náà kí ló wá dé kí ló ṣẹlẹ̀ pathologist pathologist ti family Timothy aya please come and give us the result we want to hear from you so we hold we want to hold your words we want to hold your report we need to know Well, how can you be absconded at, at, at this crucial time? That is why you are employed. That is why you are hired to do the job. Give us the result. Give us the result. Result gan nǹkan kò sọnù rárá rẹ̀ táwọn kan sọ yẹn àwa ò àwa ò tiẹ̀ níbi rọ̀rọ̀ in nìyẹn. A sọ pé nǹkan kò sọnù rárá rẹ̀ a gbà pé nǹkan kò sọnù rárá rẹ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ níbi itan rẹ̀ báwo ló ṣe jẹ́ báwo lẹ̀jẹ̀ ṣe débi itan rẹ̀ báwo lẹ̀jẹ̀ fi débi tan Timothy báwo ni ṣé nítorí pé trauma tó rí látojú oorun ló fi kú bí trauma bá dẹ̀ ti pààyàn èèyàn lọ fẹ́ kú òbí téèyàn tí trauma pààyàn sí yẹn ni èèyàn bá rẹ̀ nú gbó yóò sinra rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wú or what are you telling us what are you telling us orí gbogbo wa ò yí náà orí wo dàrú náà orí wo dàrú náà ẹ ti sọ ní tẹ́ fẹ́ sọ àwọn ọmọ Nàìjíríà àgbà àfaramọ́ kò tiẹ̀ jọ́ kò tiẹ̀ fẹ́ jọ rárá tell us the truth tell us ẹ kàn waste time ara yẹ kàn stress ara yín ni let's know the truth ẹ má máa da ẹ̀ka ètò ìdájọ́ láàmú ẹ má da àwọn ọlọ́pàá láàmú ẹ wò ẹ mọ bó bá ṣẹ̀wọ̀n náà lẹ́rọ bá ṣe pé wọ́n pa yín náà ni ẹ ti dọ́rùn wọn gan láti dọ́ ẹ kí ló dé waste time gan ẹ kàn dá traffic lẹ̀ lójú ọ̀nà ni ẹ ṣe ń tẹ́ fẹ́ ṣe ah, kí ló dé gan ìbéèrè tá à ń bí yín nìyẹn o ẹ dá wa lóhùn ṣé tí fún bá lẹ́pọ̀ ẹ̀yin pathologist tẹ́yìn ò tí tó yé yín dáadáa tí èèyàn bá ti kú tí fún bá lẹ́pọ̀ èèyàn ò lè rí result mọ́ téèyàn bá kú ikú trauma ẹ̀ lè trace irú trauma yẹn ẹ̀ lè mọ tó ṣẹlẹ̀ sí bó ṣe kú àbí orí ọwọ́ tá a máa wà náà ní ìsinmi pé àmọ́ kútọ́pa Timothy náà látòbábọ̀ látọ̀dọ̀ àwọn látọ̀dọ̀ autopsy tá a lọ ṣe látọ̀dọ̀ àwọn pathologist please give us the reason for this we want to know we care to know and let me clear this once again ìròyìn tẹ́ ń gbọ́ àwọn tẹ́ ń sọ pé fúnlẹ̀pọ̀ kìnnì kan ṣe ẹ̀túrọ́mà kan kìnnì kan wọn àti ìmọ̀kú tó pa Timothy o I believe hundred percent that the news is sponsored the news is sponsored the police have wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti ránṣẹ́ sí family Timothy iléeṣẹ́ ọlọ́pàá wọ́n láwọn ó pe àwọn family Timothy táwọn bá stọ́dì táwọn bá stọ́dì autopsy yẹn tán àwọn ò pe family Timothy nítorí mú wá fáwọn àwọn ò wá brief wọn after the family briefing ni wọn ò tó gbé jáde iléeṣẹ́ ọlọ́pàá ò tí ì gbé nǹkan kan jáde o after the family the family uh, uh, uh, uh, have, not, been briefed so let's wait until the family is briefed so ìgbà yẹn làwọn oníròyìn ó gbé jáde ọjọ́ tó bá fẹ́ brief wọn gan pé wọ́n lè ṣe press conference pé wọ́n lè pàwọ́ oníròyìn hmm? but when tẹ́ ń gbé káàkiri it's a sponsored news he says i know i may not be able to stream live tomorrow now because tí má ti bẹ̀rẹ̀ ṣòro timothy báyìí one flag seriously ni one flag seriously ni ah ọmọ rahimi yẹn ó ń ṣiṣẹ́ gan ni o wọ́n láti expert ni rahimi adédoyin ọmọ rẹ̀ tó sá lọ tí wọ́n ní kí wọ́n lé mu. kí wọ́n wá mú wọ́n pẹ́ àpàdà mú ni pé bí bájá ṣe ogún ọdún láyé ẹran ogún ní ẹgbẹ̀rún sam oh, sorry ẹgbẹ̀rún rahimi ọmọ Adédoyin kò lè sá mọ́ gbogbo ọmọ Nàìjíríà lọ́wọ́ nílẹ̀ àti lókè òkun à ń láti wá rí àdẹ̀mú confam bó ṣe rí nu kó má wulẹ̀ sákiri mọ́ kó má bọ̀ tó pé òun ló pa kó náà wá kú kó wá kú ká celebrate ẹ̀ pé òun náà tọ́pá yẹn ti kú fine ìyẹn ni kó wá ṣe so à ń sá káàkiri yẹn à ń flag èèyàn yẹn à ń rìpọ́ọ̀tì show yẹn kò nítumọ̀ kò nítumọ̀ sáwa ẹ bá fẹ́ jẹ gbẹngbẹn yóò tilẹ̀kùn gbẹngbẹn ni ẹ má fẹ́ ṣòwò àlè yọ we have prepared for all this before we start this struggle so take it easy it is not done you cannot have your way with my with with my with my platform this platform has come to stay stay for the for for the masses stay for the oppressed voice of the voiceless stay for the justice thank you ọ̀rọ̀ Timothy nìyẹn ẹ wá já lọ sí lágbára ọlọ́run lọ́la ẹ gbàlejò ẹ̀gbọ́n Timothy kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ fún yín kí ni family feel wọ́n wá sọ fún yín bóyá ọ̀tọ̀ pathologist wọn ó ti respond wọ́n wá sọ fún yín lágbára ọlọ́run lọ́la lórí show wa now lẹ́kìtì ìyá kan ló jí láàárọ̀ kùtùkùtù ó ní kó mọ̀ ń ra ògì wá ó wá ní kó ra ògì méjì ògì méjì ló ní kó rà ìyẹn jáde ìgbà tó débi tó ti fẹ́ ra ògì ó bá ògì ẹyọ kan ilé kan ń bẹ ní ẹ̀gbẹ́ ìgbà tó bá ògì ẹyọ kan ó lóun ó padà lọ sọ fún ìyá òun nínú ilé Démiládé nìyẹn o Démiládé lóun padà lọ sọ fún mọ́mí òun pé ẹyọ kan lòun rí o ó padà lọ lé Démiládé ò délé mọ́ kò sì padà sọ́dọ̀ ẹni tó fẹ́ rògì lọ́wọ́ rẹ̀ now ìgbà tí ìyá Démiládé òrí Démiládé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ní nǹkan bíi eight forty five a.m. bíi aago mẹ́sàn-án kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún so Démiládé ó padà sọ́dọ̀ màmá rẹ̀ ìgbà tó padà sọ́dọ̀ ó fẹ́ padà sọ́dọ̀ màmá rẹ̀ kò dọ́dọ̀ màmá rẹ̀ kò dé padà sọ́dọ̀ ológi ìgbà tí màmá Démiládé òrí Démiládé màmá Démiládé kígbe ilé kan wà láàrin ilé màmá Démiládé téèyàn lè gbàbẹ̀ kọjá kéèyàn tó lọ sọ́nà ibi tí Démiládé ti lọ ra ògì ìgbà tí màmá Démiládé kígbe ilé yẹn ni màmá yẹn kọ́kọ́ kígbe lọ pé ẹgbà ń wo ọ̀rọ̀ ọmọ ń wo bàbá kan bẹ́ẹ̀nbẹ́ òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n pè wọ́n olùṣọ́ àgùntàn pásítọ̀ ni wọ́n àwọn ni wọ́n nílé yẹn àwọn ni wọ́n kọ́ bá màmá Démiládé sọ̀rọ̀ pé kí màmá Démiládé farabalẹ̀ lágbára Ọlọ́run yóò rí ọmọ rẹ̀ wọ́n ṣàdúrà fún àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní kígbe ládùúgbò yẹn bọ̀ torí pé àkókò kéré màmá Démiládé lòun rò wípé ọmọ òun àwọn ajínigbé ni wọ́n jí gbé tí wọ́n wàá máa béèrè fún ransom pé kò wọ́n mówó wá wọ́n tètè kígbe ládùúgbò kan tó rìn jìnnà ìtọ́kọ́ ṣe ni pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ gbogbo inú ilé tó wà ní àdúgbò yẹn ní kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí wọ́n délé pásítọ̀ yẹn pásítọ̀ yẹn níyàwó òun ti mú kí inú ilé jáde lòun fi dúró ń ta ilé pásítọ̀ yẹn nìkan ni wọ́n ò wọ̀ ilé pásítọ̀ yẹn nìkan ni wọ́n ò wọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn eh, àwọn àkókò díẹ̀ ìgbà díẹ̀ pásítọ̀ lọ sí police station torí pé nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn màmá Adémiládé àtàwọn ará àdúgbò ti lọ rìpọ́ọ̀tì ní police station àti ààfin ọba lẹ́yìn ìgbà yẹn pásítọ̀ ó wá lọ sí police station fúnra rẹ̀ pé kí ọlọ́pàá máa bọ òun bá nǹkan nínú ilé òun o òkú Démiládé ni wọ́n ti gé tí wọ́n gbé sínú sakasaka tí wọ́n wá gbé sínú kúlà tí wọ́n dè mọ́bẹ̀ òkú Démiládé ọmọ kékeré wọ́n ti gbé sínú sakasaka wọ́n ní wọ́n gbé sínú kúlà wọ́n dè mọ́bẹ̀ àdéhùn èrìà òkèlá ibẹ̀ ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ àdéhùn èrìà ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ wọ́n rìpọ́ọ̀tì ní òkèlá police station ibẹ̀ ládó èkìtì ibẹ̀ náà ni pásítọ̀ yìí náà ti lọ rìpọ́ọ̀tì pásítọ̀ yìí ọlájìgà ni wọ́n ń pe pásítọ̀ yìí ọlájìgà ni wọ́n ń pe pásítọ̀ yìí lóòdodo ìnà àwọn ọlọ́pàá ni wọ́n ti mú Ọlájígà tí wọ́n ti tì mọ́lé despite pòun ló wá report ṣùgbọ́n bọ́rọ̀ yẹn ṣe rìn ìbéèrè àkọ́kọ́ ni pé kí ló dé ok kí n tó béèrè béèrè pásítọ̀ wa ń sọ wípé ọmọ kan bẹ́nu léèhùn ìkànnú àwọn ọmọ òun ó ti yí lórí pé ọmọ òun obìnrin tó yí lórí ó súnmọ́ kọjá pé òun lọ pàdé mi ládé ìbéèrè rèé nígbà tí pásítọ̀ tilẹ̀kùn mọ́ rí tó tilẹ̀kùn tó dúró ń ta wípé ìyàwó òun ti mú kí i lọ ṣé pásítọ̀ ṣé wọ́n ti ọmọ pásítọ̀ tó yí lórí ṣé wọ́n ti mọ́lé ńgbà náà ni tó bá jẹ́ pé lóòótọ́ níyàwó pásítọ̀ wa mú kí i lọ tí wọ́n sì ti ọmọ pásítọ̀ tó yí lórí mọ́lé báwo ni ọmọ pásítọ̀ tó yí lórí yẹn ṣe ráǹfààní àti jáde nínú ilé tó fi wá mú Démiládé wọlé tó fi wá pa Démiládé oh you don't get it ẹ jẹ́ tún béèrè pásítọ̀ ò jẹ́ kí wọ́n wọlé òun nígbà tí wọ́n ń ṣe search around tí wọ́n ń wo gbogbo inú ilé ilé pastor yìí nìkan ni wọ́n wò Pastor, níyàwó òun ti mú kì í lọ òkè ẹ jẹ́ á gbà pé ọmọ pastor. yìí òun lọ pàdé mi ládé tó yí lórí ọmọ pásítọ̀ tán ló pàdé mi ládé yìí ó ń kọ́ fashion designer o ó ní machine tó fi ránṣọ o ó máa ń jáde lọ tó máa ń bọ̀ ó máa ń lọ ṣeré ní àwọn Démiládé yìí o kì í ṣe wèrè tí ń bugí jẹ o now níbo ni ọmọ yẹn wà ní táìmù tí Démiládé di wíwá káàkiri èèyàn ọmọ pásítọ̀ tí wọ́n ló yí lórí sẹ́nu ilé náà lọ́wà tó bá sẹ́nu ilé lọ́wà lóòótọ́ ni ìyàwó pásítọ̀ mú kì í jáde ṣùgbọ́n báwo ni Démiládé báwo ni ọmọ pásítọ̀ tó yí lórí ṣe láǹfààní àti jáde wá mú Démiládé wọnú ilé kó tó pa nígbà wọn pásítọ̀ fúnra rẹ̀ náà ráàyè wọlé débí kò ráàyè wọlé lé dúró lẹ́nu ọ̀nà you don't get it ṣé bí kò ráàyè wọlé lè dúró lẹ́nu ọ̀nà báwo ni ọmọ rẹ̀ tó yàwó ìtọ́wọ́ àánú lè ṣe ráàyè déta tó fi wá gbé Démiládé wọlé tó fi wá lọ yanjú ẹ̀ nínú ilé ẹ̀yin ọmọ Nàìjíríà ìbéèrè ọ̀kan ni màá fún wọn lónìí nípa tèkìtì tó bá tún dọ̀la ẹ tún máa retí mi justice for Timothy justice for Demilade justice for Timothy justice for Demilade